nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ gba aráyé là ẹni tí ó bá gbà á gbọ́ a kò ní dá lẹ́jọ́ ṣùgbọ́n a ti dá ẹni tí kò bá gbà á gbọ́ lẹ́jọ́ náà nítorí tí kò gba orúkọ ọmọ kan ṣoṣo tí ọlọ́run gbọ́ èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé àwọn ènìyàn sì fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí tí iṣẹ́ wọn burú nítorí olúkúlùkù ẹni tí ó bá hùwà búburú ní kórìíra ìmọ́lẹ̀ kì í sì wá sí ìmọ́lẹ̀ kí a má ṣe bá iṣẹ́ rẹ̀ wí ṣùgbọ́n ẹni tó bá ń sọ òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé ó ṣe wọ́n nípa ti Ọlọ́run kí Ọlọ́run bùkún kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín